Thank you. pẹ̀lú ní àkó ní àbò because somebody said sorry that does not mean she's apologizing. obìnrin ni obìnrin dẹ̀lẹ́mí náà mo mọ ojú mo dẹ̀ mọ ara mo mọ tètè kúrò nílé òun lè fẹ́ jẹun that lady was rude and she was trying to pass a message across. it's not that serious kó lè tó yẹn náà. adéyanjú ó ní ohun tí ó ń gùn tí ajé ìbàdàn ń sinwin ó yẹ kó mojú olówó ẹ ṣé mo wà náà ẹgbẹ́ ẹ ni. Ah, ah. yes now àwítán ìwọ náà ń pè láǹtì àǹtí yétúndé àti mi ti báwo. it is Yoruba culture mo lè jù lọ lóòótọ́ yẹ ṣùgbọ́n ìyàwó ẹ̀gbọ́n mi ni and that is the honorary standard. nǹkan tó ń gun gàgà àgọ́gọ́ náà nìyẹn ẹni tí ò tó nǹkan yẹn kan ẹ máa fún ní unnecessary shoulder pad under the guise of some stupid moribund culture nítorí fàkọ̀bí yín and so what babe. nonsense ṣé mo wà náà ẹgbẹ́ ẹ̀gbọ́n ìkẹta ni. babe kí ló fẹ́ kí n ṣe. kí a mójútó ni o kí a mójútó gidi gan-an ni mi ò mọ bí ọ̀ṣọ́ ọmọ bìí yóò bí psychiatric patient àwọn níbi tá a ti hàn náà òkú bàbá ọkọ ẹ̀ òkú bàbá ọkọ ẹ̀ ìjà ló gbé wá. màmí tó pé kò mọ̀ pé ìyàwó mi ló jẹ́ she didn't know you were family. and so ìgbà yẹn wá ń kọ́ láti ẹ̀ ṣe fi ọwọ́ ibi tá a wà yẹn wọ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní táyìn yẹn ó ní mo tẹ̀ wọ́n mọ́lẹ̀ mo ní sọ́rí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe gbọ̀nkú gbọ̀nkú gbọ̀nkú throughout the whole function. kí ẹ ti àdírẹ́sì ẹ ni and address like a man àríyànjú you need to grow some balls kó ṣe gbogbo tẹ̀sí tẹ̀lẹ̀ tó jẹ́ pé wọ́n máa fìbínú gba etí ẹ̀ wọ́n máa jẹ́ pé at the end of the day wọ́n tún apologize òdìdí géńdé who does that? ibo ló ti gbọ́ gbogbo story tó ń sọ yìí. òkè ṣe nǹkan àṣírí náà publicly ni wọ́n gba etí ẹ̀ tí ẹ̀ sẹ́dẹ̀ ẹ̀gẹ̀rẹ̀ sí gọ́tà ọmọ bọ́lọ̀ ṣe máa ń travel ikán òjijì dẹ̀ ni. òkè ìjọ o tẹ́gbọ́n mi bá gba etí mi kí ló fẹ́ kí n ṣe. wàá kọ́ ni bẹ́ẹ̀ ni máa fi ọkọ̀ bàbá mi dá àlà ọjọ́ kan báyẹn lèèyàn ń kọ́ mo notice àwọn old fashion ways tẹ́ fi ń live ní family yín kò make sense àlùtọ̀ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn ó ń gbé ní family property ilé tí bàbá yín kọ́ tó yẹ kí property for family ni wọ́n ń gbé ní rented apartment. àdùndùn èmi mo decide pé mi ì fẹ́ gbé kọ̀tún ó jìnnà island lọ́fíìsì mi wà ìdí rèé tí mo fi gbalẹ̀ sí Sùúrùlérè it is closer. the ignorant will always look for an excuse to live in the dark tí ilé tó wà ní kọ̀tún bá jì ilé tó wà láǹtọ̀ ní nǹkan. àdùnní would you stop this already? kúlẹ̀ tó gbogbo eléyìí now you are going too far. Really? Ó ti sùn over an hour ago. Hey hey hey bam bam. Medawe. Akalole lumini ikile yo e amere ya. ハハハハ Bam. a way.

àbí à ń ṣiṣẹ́ a lówó lọ́wọ́ a lè sanwó ìnà and besides àwọn ni wọn ò béèrè owó ìlọ́wọ́ wa tẹ́lẹ̀. wọn ò béèrè owó lọ́wọ́ yín kí ló tẹ̀yìn òfin lọ wọn. ọ̀rọ̀ tó wà lẹ́yìn òun ṣọ̀rọ̀ owó rárá. ọ̀rọ̀ kí wàá ní ọ̀rọ̀ ayín sí sí ni dábàá pé àárín àwọn fámìlì yẹn ń dàrú lọ́wọ́. mo dẹ̀ gbọ́ pé obìnrin kan ló ń dàrin wọn rú. àbọ̀ àbọ̀ abiyí obìnrin yẹn dàrú ni ṣé kòkó tí forí bùtì ẹ̀ kó bá wà báyìí. wo àwọn táwa ní boys quarter nìkan ni àwọn tó wà ní main flat kò affect àwọn. ẹ ìgbà táwọn yẹn ń sanwó. àwọn egan ò sanwó. ẹ kí kí làwọn á ṣe kí làwọn á ṣe kí làwọn á ṣe. kiwi tí ẹ pọ̀ o ṣe fẹ́ máa gbé ilé onílé lọ lọ́fẹ̀ẹ́ ni. ọdún mẹ́ta mi jàre mi lẹ̀ ah, ah. ah. ó jẹ́ tẹ̀kẹ̀ yìí sí. kò lè yé yín sẹ́ wàhálà kò lè yé yín wọ́n. eya eya bam bam. mẹ́dẹ̀wẹ̀. kàkà ló lẹ́nu mi ní ìkìlẹ̀ yìí o. ó múra tán. My mood is so messed up right now. mi ṣe make up mi already kí n kọ́ lọ múra kí n máa sí store mi ni. kàn yà mí lẹ́nu ní gbogbo ọ̀rọ̀ yìí ni pé ṣé démọ̀rìn àti bọ̀dá délànà ṣé wọ́n wà in collision ni démọ̀rìn sọ kó máa get back sí wa látànà ó pe aago ẹ̀ títí títí kò connect èmi pè ó ring o ó ring ṣùgbọ́n kò gbé that means ó ti block ẹ nìyẹn why it's everything your fault. shall àwọn méjèèjì wá gang up against I ni ah, àwítán every time máa ignore me, I grow me. mi o má sàn kankan but you fail to understand this life every man for himself ni àbọ̀ fíìn pé mi make sense. bóyá ò dẹ̀ máa lọ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ kó o bẹ̀ wọ́n. bẹ̀ wọ́n fún kínní really no no no no what have I done wrong? ọ̀rọ̀ màmí ló máa ń bọ́dà ẹ̀mí àwọn alákòóràn òṣì. nígbà tí mo dẹ̀ sọ̀rọ̀ kalẹ̀ tó dẹ̀ fèsì ó yá má bínú ṣé rọ̀ kó lọ síbi iṣẹ́. kò kò sí jiyàn kò sí kò sí kò kò sí My hands out forth, will you hold me like I'm yours? Will you keep me? Will you trust me? Will you care for me? Pẹ̀lẹ́ kùtù pẹ̀lú sùúrù lọ́rọ̀ ayé yìí. Ojú rẹ̀ you are my brother.

from your Bye. No matter. Will you be my keeper even when I'm losing you? Will you be my helper even when I'm groping around? Will you be my brother even when I'm far away? We'll always be brothers in rainbow.

Will you care for me? Melody. Zuba wo, bo siba wo, kolete. helper. Even when I'm looking around, will you be my brother? Even when I'm far away, we'll always be brothers in rainbow and in storm. Kò sí tako, kò sí jiyàn, kò sí rọ́, kò sí Cosiqueta.